إن الحمد لله نحمده سبحانه da, é, ẹlẹ́ẹ̀kẹsàn-án nínú tí aṣọ lánàá onáàdì pé àwọn káàkiri ìjọba ìyá wọn mọ àtàmọ́ sí àwọn òkú kí wàá mú dé bá wọn táwọn ọmọ di èèyàn rárá àbúkà wo ti ẹ̀dá bí yẹpẹ yálà ń torí pé yẹpẹ oníṣòwò wájú ọlọ́ọ̀ni àbí àwọn adágbà tọ́lọ́run jí ìdè tí a gbèsè lára láàrin ara wọn tán lọ́lọ́wọ́ aṣọ wọn yìí gbẹ ọbẹ̀ lẹ́yìn ọmọ tàmá tàmá yẹn káàkiri ibi kó ló sì wà jẹ́ dábàlẹ́ ayé kó náà wà yìí pẹ̀lú ìjọ bẹ̀rẹ̀ kì í hàn. ẹlẹ́kẹ̀wá tá a lè wọ kẹ́yìn kó dàbí pé iṣẹ́ àwọn káàkiri oríṣi ni iṣẹ́ tọ́jẹ́sẹ̀ ẹ̀kú kò sí ìgbàgbọ́ tí ó sọ ní dáadáa lọ́nà ti pèsè ìyáálẹ̀ fún wa ìṣẹ́tọ́lá tó wá dé iṣẹ́ rẹ̀ nílé ayé yìí bí a ti sàrà bí a tọ́ mọ́sálásí bí a tọ́ mọ́sálásí ṣe bí a bí aláìsàn wò tí a bí a gbé lè gbá bọ́lá ọba káwọn bá ti ṣe kékeré sọ́nà ọlọ́run tó kù yún náà wọn la èsì náà wà ní pé kò sí èrè jẹ́ kàkà fún ọlọ́run yẹn tó bá dé ọ̀dẹ̀ kíá kódà nínú ìbéèrè ìdájọ́ ìdábẹ̀rẹ̀ láti ní pé tí ọlọ́run ọ̀pọ̀ àsùnwọ́n ní ẹ̀sẹ̀ mẹ́lẹ́ ayé lórí dáadáa tí ẹ bá ṣe rí wọn ò lẹ́kọ̀ọ́ sẹ́sẹ̀ kẹta torí pé tọ́lọ́ bá ti ìṣirò àǹfààní tí ń rí lórí ìrọ̀rá ẹyọ lọ́dọ́rọ̀ ń ṣètò wọn lásán òkú dáadáa ní láwọn ṣe. tí orin lọ́rọ̀ ṣe fún wọn ni ó sì àbí orí ọ̀rọ̀ sísọ ìsẹ̀mí gan ni wọ́n wà lóye rẹ̀ èwo wọ́n fẹ́ sí tí ó sì déédéé dáadáa tí wọ́n bá wọn ṣe o. láyé ìdájọ́ wáyé pé bíṣẹ́ owó ṣe dàrú jọ̀dá ìdí àwọn iṣẹ́ rẹ̀ ni wọ́n tún òní lẹ́sàn-án lórí ẹ̀ ọlọ́run bá gbé oríṣiríṣi nǹkan lọ kọ̀ hàn nínú ẹ̀ nígbà ọlọ́run fi gbé àwọn òpin náà tí ẹ̀ lérò pé àwọn obìnrin náà yìí bá tó débẹ̀. ògbẹ́ ìgbẹ́ bẹ́ẹ̀ o ọba ìgbẹ́ tó ń dènà ẹ̀sìn ńgbà yàrá ìgbà ìgbẹ́ ìtọ́ni ilé ilé ìtọ́ni. àyè mi ọlọ́sọ pé ọ̀dà ìgbẹ́ mi téèyàn fẹ́ afẹ́kùsì tí gbogbo ẹ̀ tọ́ka tí olùdókòwò kí ọ̀sà bà níbẹ̀ àyè mi ọlọ́sọ pé kókó tí afẹ́kùn ìjì tọ́kọ̀tọ̀kọ̀ ti òun àti pé títà òkè ìmọ̀lọ́ ọlọ́run àkọ́kọ́ ti rìn ẹ̀. kódà gbogbo ẹgbẹ́ àgbẹ̀ ẹ̀ mùsùlùmí lásán tí ò ní tọ̀ òkè ọmọ ìjẹ́ mùsùlùmí ni kì í ṣe mùsùlùmí tàbí mùsùlùmí àìsọ́lá. àwọn agbáwọ̀ ọkọ̀ pàtẹ ẹgbẹ́ Islam wọn bá ní mùsùlùmí àìsọ́lá náà ti mú mi. ọlọ́ọ̀bá ti sì padà fún ọ. ẹ má pè é ẹ ti mú o ẹgbẹ́ ẹni mùsùlùmí àti mùsùlùmí mùmìnì bẹ mùsùlùmí èlò ti mùmìnì bẹ ní ọlọ́bẹ yọ. ọlọ́ni kọ́ láti lè àárọ̀ amadina kulam tukminu wàlá ìkúlù asilamna wàlámù ayé kúlì ìmọ̀ bí kúlù bí kún àwọn. asilamuna eh, itu yang ẹ̀sọ́ ní ká ti Islam ìsìlámù ìsìlámù ló gbà èyí bá ti kírun ní ká sálù àlá ẹ̀ńtà bá ti tó lah àlá táwọn ọ̀dọ́ kékeré ṣe mùsùlùmí ẹ̀ńtà bá tó sálù àti sókè mùsùlùmí kékeré ṣe mùsùlùmí kódà tó lè jẹ màá mú tí ó tó gbé láwàní táwọn akéwì ṣe mùsùlùmí. wọlá kí olùkú wàhálà bàbá wọn jẹ́ pé kó lè ní kìí máa ń fi ìkùrù omi fún un. ìtì jẹ́ ìmánì lẹ́yìn òbí ọba àtẹ̀ńdà ọlọ́run kò tí wọ́n bẹ̀ mí ní kì í tí wọ́n bẹ̀ mí ní ìsìn níta ni wọ́n wá rò bí ọba ń bá ìsìlámù lọ́tẹ̀ kú lórí ẹ̀ náà ń gbọ́rọ̀ àtẹ̀ǹsì gbogbo ẹ̀ ọlọ́run àtẹ̀jú ìmánì olóko sí mẹ́rin. ẹlòmí kọlọ̀ ń kọ́ sọ àpò òdúró ẹ̀. kí ni ọ̀fà ìbọn lọ sí kàtì ìmáàlì wò tí ìdúró kan ṣe ti ṣe ìmáàlì yẹn kò tí ì rẹ̀ ọkọ rẹ̀ nígbà tí ó ṣe ní táwọn ìwọ ọlọ́run fẹ́ bá dé báyìí à gbogbo ẹ bá ti wá bá ilé tí ó ṣe rè náà ní ọ̀rọ̀ rẹ̀. èmi ṣe tá a náà délẹ̀ káàrọ̀ jíire ọ̀pọ̀lọpọ̀ wa nígbà tí mo sì bàbá dé ilé yẹn tó máa ń mọta ni mú mi ní òdòdó gbogbo tí ẹ bá ti sọ fún kọ́mọ́tì sọ ní kọ́mọ́tì mẹ́nu báyìí gbọ́ ẹ kúrò gbogbo ti bẹ lórí rẹ̀ náà lẹ́lẹ́ yọba láyé kan ní ṣe o ìníkan ní ṣe o ìníkan ní ọlọ ìníkan ní ọlọ ṣe ìníkan ní ọlọ ti ṣe wọ́n wọ ọmọ ìlú àbí láàrin o alẹ́ lórí orí kan lásán wọ́n ní orí ta yọ fún orí rẹ̀ sínú ìníkan ní ọ̀fun ní orí yóò fi àgbo kan pọ̀ yóò sì lọ́ọ́ dàbí ìta tí wọ́n á fẹ́ orí rẹ orí fífọ́ tó ń fọ́ túlù àti orí táwọn ọlọ́dà àti tí ìbá ti tó ọfẹ́ ti ìbá àtúnṣe ìbá ẹ ọfẹ́ ti ìjọsìn ọfẹ́ ti ìjọlù èṣù kí lọ́kàn tó ní tẹ́tẹ́ẹ̀tì tó lò ní oníparastamọ́ onípa oní ẹ kí ẹ tó máa lò paradọ́ àbò ní àgbo tó ń lu síkùn tí ó fi lọ kí ló ń ta bẹ́ẹ̀ sí pẹ̀lú ọpọlọ pẹ̀lú orí tí ń dà láàmú tọ́lọ̀ kó sàánú wa tọ́ba jẹ wa tó bí a ó ti lọ nígbà tó lọ sàánú àtúndé ìjọba àtẹ́tí ti di ìjọba kó wọn bẹ́ẹ̀ yàtọ̀ síra àti tọ́lọ̀ wá sàánú ẹ̀ àbọ̀ wá sáyé tọ́lọ̀ kó sọ wáyé múkúlì sínú náà kó kúta fún ẹ̀ tọ́lọ̀ kó sọ wáyé ẹ̀ tí ó lè ṣe ìkíláàsì tó jẹ́ pé nínú òfin ọlọ́run yóò jẹ́ ká mórí bọ́ ìdí pé nínú ìfẹ́ wa àbíṣẹ́ wa lọ́dọ̀ oṣù wa ni mo fún lè sí iná mo fún àṣì ẹjẹ́ ọ̀pọ̀ olùsìn náà tí ó sì wà nínú bíbí ọlọ́run wípé àwọn àmì tí ó mórí bọ́ lórí ilé ayé ìkùnjẹ láti lọ parí ọlọ́run lọ́la ìkùnjẹ ọlọ́run bá rẹ̀. láyé mi ọlọ́run fi sí àwọn káàpì yẹn nípa kókò sí ìrẹ́tẹ́lẹ̀ sí ìjì lọ́pọ̀ nù. sọ ibẹ̀ àwa dúró sí lánàá. ìgbà wọn tí èsì mùsùlùmí àbí mùsùlùmí ọlọ́bẹ̀ lọ tí máa ń yòó sí ìsílẹ̀ ọ̀gá rẹ̀ tàbí yòó sí ìsí iṣẹ́ àṣedànù wọn ṣe tí ó sì rí jù bẹ́ẹ̀. bàbá àti gbogbo aṣáá ọba gbogbo àwẹ̀ iṣẹ́ àṣedànù iṣẹ́ àṣedànù bẹ́ẹ̀ ni kábà ti ṣe báyìí ó tún ní ó tún ní ìdí odò kan ní ọ̀tẹ̀ ìwé ó tún ní nǹkan tó fi pa ó ti kọ́ sí ó ti kọ́ sí ó ti kọ́ sí ní ṣáàtù tí ọmọ kù lẹ́nu yóò lè ogun ogun rẹ̀ ni <laughs> ọlọ́run náà ló ti kọ́ alóhùn ẹ máa tara ẹ jẹ ìṣèyọ́nù ìṣèyọ́nù ṣe máa alẹ́ ló ló tún kìlọ̀ ọmọ ká kìí ṣe abámọ́jọ́ kìí ṣe kìí ṣe ọ̀rọ̀ orí lásán níta fún orí àti tọ́jú ọkọ rẹ̀ àkọ́kọ́ ni tí ó sì máa kà lábẹ́ tẹ́ǹtì mi nà síbi àbáfẹ́ ṣẹlẹ̀ láàrin wá yìí kà egun ọgbọ́gbọ́gbọ́ kì í fẹ́ràn tí ó sì fẹ́ máa fọwọ́ lójú ẹsẹ̀ lẹ́yìn ẹ̀ tó lọ sí láti lọ́dọ̀ ọwọ́ ogun ẹsẹ̀ dára tó tó bá ti dé òjò lọ́wọ́ lọ́wọ́ a àkọlọ́ tó sàmì wọn lẹ́ka òbí o àkọlọ́ tó sàmì wọn o. nínú àwọn lẹ́yìn wàtí ọlọ́run ti lọ́dún lọ́dún ti gbà nípa ọ̀sọ̀rọ̀ àdìsọ́rọ̀ fún mi ìdè fọ́ọ̀mù bá ti sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ fún sí i. nígbà nípa ọ̀sọ̀rọ̀ àdìsọ́rọ̀ ọ̀sọ̀ lẹ́yìn ìgbà tọ́lọ́ ti gbé òdìdé kò sí àwọn bí àdúgbò sọ́ra kan tí ọ̀rọ̀ bá gbà ń kọ́ àkókò wọnú ìwà nàbí àtàdédé lọ kí n ṣe pípọ̀ ọdí aláàánú gbogbo àwọn èèyàn pátápátá kódà tí wọ́n ti tẹ̀lé ọlọ́run àti sọ̀sọ́lá ọ̀sán sáré níbi ilẹ̀ ẹ̀ lọ. Kùdìyà àyù àdínásù ìní ìrọ̀sù dúdúlá ìdílé ìkọ̀ ń tẹ̀lé ọlọ́run yà ní sọ̀sọ́lá sọ fún àwọn èèyàn ìgbẹ́ ọlọ́wọ́ba ọ̀rọ̀ ní gbogbo yín pátápátá ẹ̀ tí ọ̀bá ti fi wọ́sọ́lá àti wọ́sọ́lá tí ó bá ànábì láyé lọ́jọ́ sáré tó sì ní bàbá. ẹ tí ọba bá sáré láyé yọ ọba káàbì ilẹ̀ láyé ẹ tó kojú ní sáré tó kojú ní ànábì sọ̀tàlá yọ ọba láyé. gbọ́dọ̀ ọba ní ọba sáré tí ọba sáré yọ ọba sáré sáré yìí náà ara sáré sáré yìí náà lọ́wọ́ yìí náà. ẹ àwọn gbà wáyé lọ́sọ̀rọ̀ ànábì sọ̀tàlá èèyàn gbà tí òwúrò rárá kí àtẹ́kọ̀ọ́ àmọ́ sọ̀tọ́lá òjijì ọlọ́run lórí ìmọ̀ẹ́lì àkọ́kọ́ iná ẹ̀ làwọn fẹ́ wá jù sí ìwé orí ọkà lórí Islamic studies ìwé tó ọkà nínú orí ọkà lórí Islamic studies lórí sẹ̀ríà lórí fídíò nítorí ọkà ìmọ̀ẹ́lì àwọn ẹni ìjọ ti ń gbà fúnra wọn wọn náà ló ti lójijì sí ọwọ́ àlẹ́ àti ìwé ká kọ́ ọmọ ṣùgbọ́n ìmáàlì táwọn ẹni àkọ́kọ́ ní sàdéhùn ọ̀sọ́lọ̀ náà àdìsọ́lọ̀ tí ń gbà fúnra wọn tó rìn yẹn lọ́dọ̀ wọn ibi dájúdájú òjíṣẹ́ pẹ̀lú náà wà lásìkò kan Muhammad sọlọ́lá àdìsọ́lá náà jẹ́ àwọn ìdí abájọ táwọn èèyàn fi gbà á ibi òjíṣẹ́ ọlọ́ngbà náà òun náà rí àtìdógún ẹ̀sìn tí ìrìnsẹ̀ tí wọ́n wá ka tí wọ́n wá ka oríṣiríṣi nǹkan tí wọ́n wá sọ̀tọ̀ tí wọ́n náà wà lọ́dọ̀ lọ́dọ̀ lọ ó kọ ọ̀bọ̀ lọ. kò sí lè di islam láti ọ̀sán sálámù lọ kò lè di lọ. torí pé ìhà táwọn yẹn ti ń kọ sí láti tipẹ́tipẹ́ náà ẹni tí òní lọ lódodo ti ń ta ẹni tó ní lọ lódodo tó ní tájẹ́ẹ̀tì ní torí pọ́sù tì ní wọ́n bẹ láti wà lọ́sọ̀ lọ́la àwọn yẹn wọ́n kọjá wọn ti sáájú dé mọ̀jìnà síwájú káàdì kàtàkùn lóde rẹ̀ nítorí tí wọ́n kà nínú ìwé wọn tíṣì tí wọ́n kà nínú ìwé wọn gbígbá ó ní láti dé ilé ibi tí dàbí náà pọ̀ sí i nínú olùmọ̀dínà tó súnmọ́ tẹ̀lé tàbùkù ìbẹ̀rù ti ṣe ọlọ́run yóò sì dìde. wọ́n ti lọ dúró kabẹ̀ tó ti sẹ́ ẹ̀kan sáyẹn ìbẹ̀rù yóò sì dìde. ṣùgbọ́n nígbà tó dé wọ́n takò wọ́n ọba tiẹ̀ wọ́n gbógun tì í ọlọ́run sì pé káàdì àtàlà tó lé tiwọn. tí wọ́n bá lọ kàkà nísọkúsọ lórí tẹlifíṣàn lórí rẹ́díò lórí àga bàbá rẹ tó jókòó sí tó ló ti tẹ̀ sí i ó lo àsìkò tiẹ̀ ni ó sì lọ òní Islam lọ́ra. nínú àwọn tó wò ní ní èrè jẹ kankan nínú sẹ́wọ́n náà ìyẹ̀wò níwà àti nàṣọ́ra àtẹ̀tẹ̀ ń pera rẹ̀ ní mùsùlùmí ṣùgbọ́n ìṣèkè ìbílẹ̀ náà sì tó ń bẹ nínú ẹ̀wù aṣọ rẹ̀ nínú tó dì mẹ́wù. nusura tó ká lọ́wọ́ parí ayé wọn náà tẹ̀lé tí wọn náà sì ọlọ́pàá àdìgbòlá sọ pé kúlẹ̀ àdìgbòlá bí òkun mílẹ̀ àṣàrí ìnà àmàlà الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا ọlọ́pàá àdìgbọ́lá bẹ ní kúlẹ̀ rẹ̀ ànábì sọ fún àwọn àwọn ará mọ́kà alìlúwa bí òkun gbélé àṣàrí ní àmàlà ṣe ká fún yín rò nípa àwọn tó ṣe pé iṣẹ́ wọn ti sọ́ọ̀tì iṣẹ́ tí wọ́n ṣe wàhálà ní àgbéyèlé lọ́dọ̀ wọn tó wọ́n jèrè lórí ẹ̀ àwọn ilé òun wá sùn. الذين ضل سعيهم في الحياة الدنيا àwọn tó pé iṣẹ́ wọn ti ń ṣe nínú sẹ̀mí ilé ayé tí ò ní fẹ́ tán ó ti ráre ó ṣòfò kọ̀sáǹbà níbẹ̀ iṣẹ́ wọn sì ń pè é wà ó yá sábúdà ànáwó yọ sínú ṣùnìhà nínú ẹ̀mí wọn àwọn náà sì ń lérò pé iṣẹ́ làwọn sì ń sẹ́yìn làwọn ṣe kódà tí wọ́n bá ní wọ́n dá owó lọ mílíọ̀nù yóò wù lọ́lé nù kò sí ní abẹ́ sí pẹ̀lú bí wọ́n fẹ́ sí ọ̀rọ̀ náà wọ́n sọ àwọn èèyàn nù kó ní ìpè báwọn àwọn fẹ́ tún àwọn èèyàn sí mẹ́rin wọ́n mi àwọn fẹ́ tún àwọn èèyàn sọ́dọ̀ wọ́n mi àwọn fẹ́ sí tọ́dọ̀ náà wọ́n mi tẹ́ bá ti dúró dáadáa tẹ́ kó tẹ́ fi kó dàbí ìyẹn bá ti tù yọ pé kí àbọ̀ ń bẹ́ mi lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn níbi. wọ́n bá tẹ́lẹ̀ ìjọba adúgbò wájú ó ní ẹ̀dá òwúrọ̀ kéyìn náà ti da lọ́dún lọ mílíọ̀nù ní ìmúra ẹ̀sìn ní tiwájú pé kò mílíọ̀nù ẹ̀ lọ. agbára òkun burúkú tó ti kó mẹ́sì wọ́n ti lọ wá afọ́sẹ́ burúkú wọ́n di etí lórí ọbẹ̀ ọ̀nà ṣùgbọ́n nígbà tó yẹ pé nígbà tí kílẹ̀ ọba ti sí kẹlẹ́kẹ́ máa wá lára akẹ́kọ̀ọ́ ìjọba gan ní ìhà tó yẹ àwọn tí wọ́n sọ àwọn èèyàn nù nínú àwùjọ lórí rẹ́díò ni o lórí tẹlifíṣàn ni o kọjá pé wọ́n máa kó ẹ̀ṣẹ̀ wọn ó sì máa bá wọn ní ẹnu yóò di address yóò di phone number yóò di tọ́jà pé fake ni ẹnu yóò di address fake ni ẹ má sì kó sí máa fẹ́ wọn ọkọ̀ sì jẹ́ kódà àwọn bí wọ́n di àwọn èèyàn débi pé wọ́n níbi báyìí lẹ́tì wá pàdé lágbájá báyìí yóò ń jẹ kan ní rẹ́sítọ́ráǹtì kan àwọn ti nínú oṣù lọ́lọ́bẹ̀ẹ́ wọ́n sì gbà wọn lójú neat neat ó sì ní àlẹ́ ìjọba kọ́mọ ọkọ sí fún wa jẹ́ ti kó àwọn ọmọ wa ti fi kó wọn lọ lóṣù tí kò ní nàìjíríà tí wọ́n kò ní kò ní sí mo lè pé tí ẹni tí ẹni ọ̀dà ni wọ́n máa ti bẹ̀rẹ̀ mọ́ ẹ bá àwọn èèyàn kan fi ṣe bísíǹnẹ̀ wọ́n ti dá wọn kò ní sí wọ́n kàn máa ti àwọn èèyàn síta wọ́n máa ti mọ́ lọ́dà ṣùgbọ́n pẹ̀lú ọkọ̀ ọkọ̀ wọn lọ́wọ́ bá fẹ́ wọ́n fún wọn fẹ́ ìrọ́sìn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ẹni tó ọmọ jẹ́ sẹ̀ ìjọba ní òkú mọ́tò wàhálà ètò tiẹ̀ wá gbajúmọ̀ láàrin àwọn mùsùlùmí nìsín òun náà làwọn ọmọ tí ọ̀dà ọmọ aṣẹ́wó tí láwọn tí láwọn lọ sọ́ọ́ bí arábíà kódà àwọn ẹ̀tọ́ ọ̀bà sọ́ra ẹlẹ́ ààrẹ ti ń gbójú yóò ti lọ sọ́ọ́ tó lọ tọ́ọ̀bà sọ́ra tọ́ọ̀bà múra dáadáa ẹlẹ́ ààrẹ ti gbójú lọ́dọ̀ ẹnìkan nínú yàrá rẹ̀ nínú ilé rẹ̀ tọ́yẹ tó ọmọ mẹ́mẹ́ yọ àlọ́ lọ sí bọ̀ ẹ̀mẹ́ kódà wọ́n ti ń ka oríṣiríṣi gẹ́gẹ́ tó fi sẹ́ńdì ẹ̀sìn nàìjíríà kí wọ́n ga kámẹ́rà kalẹ̀ báyìí ibi ibi ibi táwọn yóò do àwọn ọmọ yàrá tí ọmọ ìlú máa ń lu bí ọ̀la kódà bá a fọ àbá dáadáa tí èso tó kú sí tọ́gbọ́mọ ọ̀dọ́ ọkùnrin tọ́gbọ́mọ ọ̀dọ́ pé kọ́mọ wá sí ìbọ̀ ìsìn nínú yàrá òun nínú ọlá àti ẹ̀kẹ́ ọmọ sí ìyàwó rẹ̀ kí ọmọ sí àwọn ọmọ rẹ̀ ẹ̀ ní fọkàn balẹ̀ lórí àwọn ọmọ rẹ̀ kí ọmọ tí mi ó tún padà wálé yóò wà lọ́wọ́ lọ. kìí ṣe wọ́n ní wọ́n pé o eléyìí ṣe wọ́n ní wọ́n pé bí tá a gbé fún sísú yìí à. síbẹ̀ ẹlẹ́sìn wá sọ pé nìkan ìyá ń jẹ ẹ̀ ń torí bí òròwó ẹ̀ ọ̀fẹ́ lọ ṣiṣẹ́ ẹ̀ ọ̀fẹ́ lọ dún òsì dànù ní ẹ̀ láàrin ọdún kan yóò tiri mílíọ̀n náà tára rẹ̀ jẹ́ ńgbọ̀n bá ẹlòmíì ti kú sọ̀rọ̀ sí ìtòlí pé ó lóyún sàwùjọ ayélujára lè bí ayé pé ẹnìkan lóyún kọ̀ lọ́kọ́ wọ́n bá jọ pé wọ́n náà fẹ́ bá yọ nígbà tí òun nǹkan bá wá sẹ́ yóò lógun lógun yóò kù ní wọ́n bá tún lóyún lóyún ẹlòmíì ti lọ sí ìlú wáyé náà yẹn ti sin sọ̀rọ̀ ẹlòmíì ń gbà tó bá jẹ́ pé ọlọ́run pé òun ọ̀tà wá lé tẹ̀ yóò gbóyún wáyé yóò wà ní máa lé ìmí kì í ṣe pé o ọ̀bẹ ti ìfẹ́ máa dá akọ nínú tí mo bójú mi rí báyìí sẹ́kẹ́ mùsùlùmá kẹ̀kẹ́ nìkan wá máa wá mọ̀nà bá gbà mọ̀nà lọ́dọ̀ rẹ̀ fẹ́ dáhùn ẹ̀ ẹ̀nìkan fẹ́ sàánú mi ni ọba iṣẹ́ ìgbóyà ọba ti ní lórí tábìlì ọ̀sán ní àríyá ńlọmọ iṣẹ́ tọmọ iṣẹ́ ìdíwọ́ àánú rẹ̀ wọ́n fẹ́ sí ọbẹ̀ ọbẹ̀ lọ gbẹ̀gbẹ̀ gbẹ̀ iṣẹ́ tó ní ìjọba sọ́jà àríkà àti sọ́ọ̀sì tó kọ́ sókè wọn tí ẹ lè gba nàìjíríà wọn máa máa dáàbò nàìjíríà iṣẹ́ mẹ́ta náà ni wọ́n ní ẹ lè gbà wọn sí kìdí education english ní nǹkan ìgbàlè ìdí economy wọ́n lè gba wọn nàìjíríà wọn lọ àdúgbò gba economy gbà wọn intermedicine ẹ lè gbà wọn iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta náà wọn ní ẹ̀kọ́ sínú constitution ní ẹ̀kọ́ sínú òfin wọn bẹ́ẹ̀ lè gba wọn nàìjíríà wọn gbàgbọ́nà ọ̀dọ̀ ọbẹ̀ lọ jẹ ìyá bẹ́ẹ̀ ni ọbẹ̀ lọ sí aṣẹ́wó gbọ́dọ̀ wá lómi ọbẹ̀ lọ sí aṣẹ́wó ni ẹ̀mọ́kùnrin ẹ̀kún lọ́dà ọbẹ̀ lọ sọ́dọ̀ ọ̀dọ̀ tọ́kì ní owó ọbẹ̀ lọ iṣẹ́ ẹnìkan sàdúrà ní wọn ẹnìkan bá ọlọ́ náà tó kìlọ̀ ọmọ ṣiṣẹ́ aṣẹ́wó. obìnrin kan gbà bí ọmọ sẹ́ni mẹ́sẹ̀lì ó ní ọ̀gá báàbí nàìjíríà nàìjíríà níbẹ̀ bá ṣe sí nàìjíríà yẹ báyìí lọ́jẹ́ yóò ti ní gbọ́bọ́ ni. ṣé yorùbá mi yé yín tòmátò ní jẹ́ kíyàwó rẹ̀ ọmọ o <laughs> ẹjọ́ torí ọlọ́run ẹni tí ó ṣe sì lẹ́yìn ọkà kí omi mẹ́lẹ̀ lójú ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ máa bá di ìsìn náà ní ọkọ mọ́ nígbà tí èdè kọ́ wá gbọ́ gbogbo tèmi nǹkan ti bẹ̀rẹ̀ náà ni ó ti bẹ̀rẹ̀ níbi ẹ̀mí ẹ̀ náà ni ẹ̀mí ẹ̀ bá ti ṣe dáadáa sẹ́yìn bẹ̀rẹ̀ fún ọ ní twenty bíi thirty gàgà tó ń ga ga ju owó lọ tó sì rí fi ránṣẹ́ ní ìjọba ti lọ ọwọ́ kan ní torí kò ní fẹ́ kéékèèké tí ń fún ọ náà ò ní bẹ́ẹ̀ bí sòkò sí ìbàdí o kọ́nà kọ́ sànù wa o ẹ̀ kọ́nà wọn yà rẹ o àwọn tí ń bẹ láwùjá tó ti fún wa fún pé bíbá ní tí wọ́n mọ̀ fún un nínú lórí mẹ́ta tra Saudi Jazairi nǹkan yẹn ti lọ abẹ́lẹ́ mi ti lọ lọ kọ́kọ́ Saudi ló ti wà nítorí tí wọ́n lọ sí ìbára ní gbogbo ìrè wálé ẹni ló tún á lọ sí ìlú mẹ́ lọ́nà kọ́ sàánú wa o. ọlọ́run máa ní kẹlá sọ pé àwọn tí ẹ ti sẹ wọ́n ti ráre iná làwọn tó ti pé yàtọ̀ ló ní àdàbò bí ó sì nù ọ̀nà sóní à. àwọn kan fúnra wọn rò yí pé sẹ́ẹ̀rì làwọn ṣe. ọlọ́run ní kò láì kàlẹ́ ìnà kábàrò àyà wọ́n ti kèrèkè yìí sí ayé ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run wálé bọ́ọ̀lì bẹ́ẹ̀ náà sì ní pípàdé ọlọ́run àbí tọ́lé àmọ́ lòun nígbà tí o ti sí imáàlì gbogbo sẹ́ wọn o ti bàjẹ́ fàlà àmì ti ìmúlà ìyàwó máa ń pè ya àwọn ti wá sí náà oṣù àbáwọ̀ gbé kalẹ̀ ní ọjà ìkíyàmà yóò gbé kalẹ̀ ẹ̀ tó bá kọ́ sí ìlú kó yege irú àwọn ọmọ ẹni kò ní ìwọ́sẹ̀ mọ́ ẹ̀jẹ̀ nígbà tí ọba ti náà yóò bẹ kò ní ilẹ̀ bí sí ilẹ̀ ọ̀sẹ̀ wọn inú náà dáa náà wọn mọ̀ lọ. dáadéka jàzá òun dáa náà òun máa ń dábàrò ẹ̀sán tó lọ́wọ́ sọ fún wa òun ní dáa ní dáa náà nítorí bí wọ́n ṣe tèlé sọ́rọ́ báwo sọ̀rọ̀ bí yà ni wà á dábàá gbogbo ayé àti wà ó tó ìgbòho wa wọ́n wá mú ayé ọlọ́run ọ̀rọ̀ àti àwọn òṣìṣẹ́ wọn wọ́n sọ wọ́n di aláwàdà wọ́n sọ wọ́n di àwàdà nílé ayé wọn ọ̀ka sí ẹ̀ẹ́nìkan asọ̀rọ̀ fẹ́fẹ́fẹ́ lọ́wọ́dà gbogbo tẹ́kùn gan òun gan òun gan lẹ́yìn lọ́dọ̀ ó ní àtẹ́ni ìdásọ́lá sọ báyìí lẹ́yìn ìdásọ́lá ti á ní káwọn àtẹ́ni ọlọ́fẹ́ lọ́wọ́ àtúntò ẹ̀ẹ́dà ẹ̀ ọ̀sọ̀ di àwàdà máa ń fi kíláàsì sí ọmọ bàbá ilé ń gbóni ọlọ́mọ kó yí padà sí dáadáa fáwọn náà ọlá àti tóbi ọlọ́wọ́ láàbù rẹ̀ ẹ̀ẹ́ kókó ẹlẹ́ẹ̀kọ́ kànlá ẹlẹ́ẹ̀kọ́ nínú òṣèṣì àwọn káàkiri ní ọ̀dẹ ẹ̀dẹ́ àti kúrán ti mú wa òun náà ní pé àánú àtakò ńlá wọn ti máa yí àtakò ọ̀sẹ̀lẹ̀ ní ọ̀dẹ ẹ̀dẹ́ láàrin àwọn káàkiri tí wọ́n máa takò ara wọn lójúmọ̀ lóríṣiríṣi kúrán ti yé wa tẹ́lẹ̀ ẹnu sọ́ra tó sọ̀rọ̀ ayà sixty seven

ṣùgbọ́n àwọn tí o sì bẹ̀rù ọlọ́run wọn wọ́n ò di ọ̀tá ńdọ̀lẹ̀ ìdíyàmọ̀ ọlọ́run wa ṣàlàyé oríṣiríṣi àtàkùn tí ọmọ sẹ́yìn. alákọ̀ọ́kọ́ mú àtàkùn yẹn òun náà ni mo kọ́ sọ̀rọ̀ tẹ̀lé ààbì ní ìdílé màbòdì. àwọn tí ń sin àwọn ẹ̀dá kan wọ́n máa wá tako àwọn tí ń sìn àwọn tí ń sin náà àwọn yóò máa tako àwọn náà wọ́n máa sọ pé ẹ̀yin làwọn ń sìn ilé ayé àwọn àwọn ti gbó ìfẹ́ tí wọ́n bá ní ẹ̀sìn ẹ̀sìn àwọn o. ìmí ìgbà ọ̀sán ẹgbẹ́ sóhun tó ń sin lọ lẹ́wàá máa sì dèbèrè lẹ́yìn gbogbo ojoojúmọ́ ìjọba ìkíyà wà láàrin wọn ọlọ́run bá ti sọ̀rọ̀ lọ́pọ̀ ọ̀gbọ́n wa lórí ilé ìsúná kálọ̀ owó sọ́rọ́tò ju ara àyà twenty one títí dé one hundred and four wọn bẹ̀ sọ́rọ́tò ju ara àyà twenty one títí dé one hundred and ọlọ́ọ̀bá àdìgbìlá sọ fún wa pé wà fúrúdì sátidì jẹ́ èyí mo lè sọ àwọn yìí tọ́ba jọ ìdàlìkìyàmà àdìgbì náà jáde àwọn ẹ̀kọ́ ń wá ìdáná ni wọ́n fi wọn bọ iná lọ àwọn ẹ̀ka ìdáná rẹpẹtẹ síkà gbọ́ àlọ́ mọ̀ tó wọ́n fà ọlọ́run ní wọ́n وقيل لهم أينما كنتم تعبدون wọ́n wá sọ fún wọn pé àwọn tẹ̀sí rẹ̀ ní ọlọ́run àwọn náà dà mí dúró ní ńlá àwọn tẹ̀sí rẹ̀ ní ọlọ́run ẹgbẹ́ wọn wà á lè sòwò náà fún àwòyà ńlọsẹ̀rù. ẹgbẹ́ wa tí wọ́n bá ní àrùn sí àbúrò lọ́wọ́ kan tí wọ́n lè ṣe fún yín ẹgbẹ́ wa tọ́wọ́ ti jẹ́ kí àwọn náà lè mórí bọ́ nínú ìyá ọlọ́run lónìí ẹ̀sìn wa ọlọ́run ni wọ́n pè wọ́n wá nínú ìbámu ni nínú tí ó kún nínú ìbámu jẹ́ àwọn káàkiri ìjọba ìyá kéde tí wọ́n lágbára tó kọ́ lọ́kùnrin kankan. Igbo fún ọ̀lágbára ẹ̀ fún olè sọ̀rọ̀ wọ́n wà fún dàmúdàmú. Àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ tó wà máa sọ fún ẹgbẹ́ tẹ́ẹ̀sì lẹ́yìn ọlọ́run ẹ̀kẹ́ wà. Tọ́ba ṣe kí wọ́n àràṣe kan sí ẹni ṣe ní lónìí kí wọ́n bọ́ wájú táwọn ọ̀gá bá lè wọ́n gbọ́ fún un òfin jìnnà tó lè ẹ̀fẹ̀ wá. ọlọ́ọ̀dẹ fàkókò kì í fi ha ló ń wọlé máa wò ó. ọlọ́ọ̀dẹ mo dorí mọ́kòlò bí yàtí sáàdì náà fi jẹ́ wọn ní ọlọ́ọ̀sà lọ́wọ́. tí ìjọba fẹ́ sọ tẹ́lẹ̀ tí a bá so ẹsẹ̀ rẹ̀ sókè tí a ń lé ẹ̀kọ́ níbi ìṣẹ́jú pẹ̀lú owó tó gbọ́yá àbọ̀ ọ̀sán àbí akúndọ̀ padà yọ fàkúrúkìlú fi hà wọ́n wàlẹ̀ láàrú ọlọ́run ni wọ́n dorí àwọn káàkiri gbọdọ̀ sínú náà ìdórí ẹni gbọdọ̀ ìyáálé kó tó wá púpọ̀ àwọn náà ìyáálé wàlẹ̀ láàrú àti gbogbo àwọn ẹni àná pátápátá tí wọ́n sọ wọ́n nù wọ́n jọ wà lónà ní wàdùnú ìdílé ìsà àdìmọ̀ràn àti gbogbo àwọn ọmọ ogun ìbílísù agbọ́dọ̀ gbọ́ yé tó láti sọ̀rọ̀ tó pọ̀ nípa ìbílísù. abẹ́ ẹ̀kọ́ ni ọjọ́ méjìdínlógún láti sọ̀rọ̀ lórí ẹ̀ nígbà tá a two thousand and eighty days láti sọ̀rọ̀ lórí àwọn ìlà ìṣẹ̀ ìgbà ọ̀rọ̀. ìdílésù ọ̀gá ni nínú àwọn àdìgbẹ̀nu ni orí ilẹ̀ ti ti ń gbé lẹ́lẹ̀ àwọn àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n wà sí ọ̀dà tó fi ọlọ́run lórí ilẹ̀ wọ́n ń ọlọ́run wá kó pàmpá èyí ó kúkú èyí ó yẹ wá ní ìṣùgbọ́n kò sí kò sí ọ̀wọ̀ kankan fún ọmọ lò yẹ ọlọ́wọ́ á ní wọ́n máa ní gbogbo bí tọ́jà sí nínú sálágá ní ipò tọ́wà láà nínú òkè ní orí òkè ní ibi tí a bá dalẹ̀ sí gbogbo àyè wọn nìyẹn torí ẹ̀jẹ̀ pé yẹn gbọ́dọ̀ máa sọ́ra fún gbogbo àwọn nǹkan ìmọ̀ yẹn láti máa wà nínú ilé tọ́ba wà nínú ilé èyí ẹ̀ ilé fún àjẹmọ́ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ àgbà fẹ́ mẹ́bàálẹ̀ jọ ìgbẹ́rẹ̀ àwọn ìfọ̀rọ̀ yẹn ni. nígbà tó wá rí bẹ́ẹ̀ ọlọ́run wá ní kí àwọn màláíkà lọ sórí ilẹ̀ àwọn màláíkà ti lọ sórí ilẹ̀ ní wá ibi ní ìsù lọ ní wá kò lọ sí sámà ọjà kan ló àwọn àjẹm bẹ́ẹ̀ lọ sí lọ́nà tó àgbà àwọ̀ káàdì ní nàìjíríà nígbà wọn wá lọ sí sámà láàárín pé ọwọ́ àsámà ó ń rí ìbáradà àwọn àwọn màláìkà tí ń ṣe ìṣe ń wù ú òun náà sì ṣe ìbáradà tiẹ̀ ní bàbá tiẹ̀ ń ṣe kọ́nà ọlọ́run wá dá àdébí ádámù alayhi salatu wa salam lọ́kọ́nà tó dá ọlọ́run ti mọ́ kalẹ̀ ní ìmọ̀ yẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ni ìbílíṣu ti ń kọjá ìgbà mi yọ ọ́ fẹsẹ̀ ta ẹ wá lọ́rọ̀ wá àwọn ẹ̀yìn ọlọ́run bẹ́ẹ̀ lè ọlọ́ni ilé ìjà ìlú ìpínlẹ̀ àìdẹ̀sà ìyípa àwọn àrùlé mi tí wọ́n máa lulẹ̀ lẹ́yìn àwọn àjẹnú èmi ọlọ́ọ̀bẹ ọbẹ̀ sí náírà ọbẹ̀ nílẹ̀. torí ẹ̀rọ jẹ́ pé a sì kíró ọ̀dà àjẹnú lọ ṣùgbọ́n bá wá fẹ́ máa lo àjẹnú àjẹnú ọ̀hún àti búṣùkú yóò dùn náà lọ yóò tó wá sí ilé ìsìnkẹ́. nígbà tó ti bá yẹ àlẹ́ ìdílé ìṣùlọ́wọ́ á wọn ta kọ àlejò ẹdáwọ àlejò náà lọ sọ̀rọ̀ Ọlọ́run tó ṣẹbi ló tún lé ikú wọn máa sọ àwọn ọmọ rẹ lọ. àwọn àwọn àwọn àdìdàlú ń bẹ lórí ilẹ̀ tí èsè pé ibi ń ṣe ló bí wọn tẹ̀dọ̀dẹ́ yọ̀rọ̀ nínú ọ̀ràn náà ibi ń ṣe iná ọlọ́run ṣẹbi lé ọwọ́ àpò nù ọwọ́ àpò sẹ́mà ọwọ́ àbọ̀ orí ilẹ̀ òun náà tó ní àwọn ọmọdé ọmọ tọ́lọ́ fi sọ fún àlùkò rárá àwọn èèyàn tí wọ́n burú tí wọ́n lé tí èsù ti ní àṣepọ̀ pẹ̀lú wọn àwọn náírà tó ti jọ dà náírà pọ̀ nínú aburú kódà wọn bẹ nu ọmọ ẹdẹ yẹn tí máa rí tí máa rí dínú wọn bẹ nu wọn tí ò ní rí ṣùgbọ́n tí wọn máa lò wọn bẹ nu wọn tó ṣe pé kò ní rí àjẹnú ní alòdàrẹ́ ṣùgbọ́n àjẹnú ti sọ báwo yẹn tẹ́ tó kó ṣe tí bá ń ṣe àwọn ọ̀rọ̀ ọmọ bá ti ṣe tí bá ń fẹ́ níwọ̀n bá lọ́nà bàbá ti kọ́ àkọlẹ̀ ọ̀rẹ́ lẹ́nìyà. tábàtí wàá gbọ́ ìgbìlís káàtì mọ̀ yìí pé ó ní ọ̀gá ẹni ọ̀gá gbogbo àwọn ìpè èèyàn ẹni jẹ́ ìgbìlís ó sì ní àwọn ọmọ tiẹ̀ tí wọ́n jọjá àjànú àwọn àjànú míì náà kì í ṣe gbogbo àjànú orúkọ àwọn míì nínú sọ́ọ́tù dé ní wọ́n gba ọlọ́run gba mẹ́sẹ̀jì àdúgbò ọ̀gbìn tọ́kọ̀ jù nínú wọn wọ́n wà pẹ̀lú ìgbìlís nípa ṣíṣe aburú yẹn bẹ́ẹ̀ náà ni apá kan nínú àwọn èèyàn tó yẹ pé àwọn ti kọjá àlàfà ìlúdé náà àti bíbá wọn rẹ ọlọ́run bá lè jẹ́ra wọn sọ fún wa láàyè ni pé fàkókò kìlú fi ha ló ń palẹ̀bà wò wájú odò ìbílẹ̀ ìsà àdìmọ̀ ọ̀hún ọlọ́run bá lè jẹ́ra fẹ́ pé fàkókò kìlú fi ha àdúrí àwọn káàkiri àdúrí wọn kúrò nínú nínú náà wọ́n lè máa wo àti gbogbo àwọn ẹni àmì pátápátá ẹni àmì tí ó rò pé mùsùlùmí lò àbí ẹ̀sìn kan tó wá láti sọ́nà ló ń ṣe ẹni àmì tí ló náà kọ̀ọ̀kan gbó kan kúkú lórí ni wọ́n jọ wà ń bẹ̀ ní wájú ló ìdílé ìṣà àti mọ̀rún bẹ́ẹ̀ náà ni àwọn ogun ìbílẹ̀ ìṣù gbogbo wọn jọ wà ń bẹ̀ tọ́ọ̀lù wọ́n wà á máa sọ̀rọ̀ ọ̀ tún gbé ayé àtàtàsí mọ́ wọn lẹ́tí jiyàn láàyè ara wọn nínú dáhùnámà wọ́n máa sọ pé tàláàdì ìkùnà dàbí ìdọ̀lá ààrẹ múbi. a àwọn ọ̀rọ̀ ń lura dájúdájú àwọn wà ń lura tó kúrú náà nígbà táwọn àlẹ́ ayé. ẹ máa fi àtúntò ojú ẹ̀ ní kí ló dé tẹ̀ wá wà nú ẹ̀ túmọ̀ sí pé nígbà tó di jọ̀gbìn àìsíyá mà ní ìfojú hàn ṣe wá alákàgídé gbèsè hàn pé ìbàjẹ́ làwọn bá kí ntí ọ̀dà làwọn bá kí ẹnìkan ìfẹ́ dáwà yìí tó sùn àtúndì ọ̀dọ́lọ́ ẹ yọ ọmọ bọ́lá ọba rẹ̀ fẹ́ ẹ anílé kan bí gan àwọn àwọn bàbá anílé kan bí gan ẹ bá sì ń dá àlẹ́ náà ara ẹ̀ ẹ̀ pé àlẹ́ kọ́yá fún bí

tó ná wàá kà sí nǹkan dáadáa ni orí ọ̀ka orí ìjò bó ṣe yàn ní orí yàn mọ bó ṣe yàn náà ni nígbà bá yẹ pé tọ́ fẹ́ lónìí yóò ju bẹ́ẹ̀ náà ni kọlọ́kọ́ sàánú wa o wọ́n mọ̀ sọ pé ta láàyè kú náà láti ìdọ̀lá ní mùbí àwọn fi ọlọ́run dájúdájú inú ààrùn tó kojú hàn làwọn wà gbàdá wà ní ayé. إذ نسويكم برب العالمين ẹ̀yin èsì nígbà táwọn wá fi ṣe déédéé olúwa tí ń tọ́jú gbogbo ẹ̀dá ìtọ́jú wa lè ní lèṣe ẹ̀ ní gẹ́gẹ́sẹ́ lé ayé ẹ̀ ní gẹ́gẹ́sẹ́ lálẹ́kì ara wà má àbọ̀lànà ìlà ìmọ̀jìnnú àwọn káàbù wọ́n mọ̀ sọ nínú náà ìwé kò sí ẹ tọ́sọ àwọn nù àbáwọn ọ̀daràn èèyàn àwọn káàkiri kan tọ́ka àwọn táwọn náà fi kiri níbi tí wọ́n fàmà lànà mi ṣàfihì lónìí kò sí onípẹ̀ kankan wà wàlà aṣọ ní ètò ìhàmì. bẹ́ẹ̀ náà ni ọ̀rẹ́ ìmùlẹ̀ kan tí ó sàǹfààní fún yàn kò sí hamimu nùdè lábáwá a máa jẹ́ ọ̀rẹ́ ìmùlẹ̀ ọ̀rẹ́ tó súnmọ́ ẹ̀ dáadáa bẹ́ẹ̀ náà sì ni a tún máa jẹ́ omi gbóná. fàlàó ànàlànà kàrọ̀dánù fanakuna minal mu'minin ẹwọn wà á sọ pé tọ́ba ṣe pé káwọn àwọn òṣèṣe káwọn ọ̀padà lé ayé ní àbọ̀ àbọ̀ àtúntọ̀nù láàyè ẹ̀ tọ́ba ṣe é ṣe káwọn káwọn tó padà lé ayé ní àwọn ìbálò bí mú mi ní wọ́n ni àbẹ̀ ẹ̀rọ àwọn ìbálò bí mú mi ní wọ́n ni káàkiri àwọn òkúté ìnàbí láàlíkà làáyà tàn wàmà kàánà àtàrò mìíràn ọlọ́run wa ní bẹ́ẹ̀ ní ilé yìí ọ̀pọ̀ ìtọ́pọ̀ ìdùnnú wọn òní yẹmu yóò dúró náà ní ọlọ́run ọmọ akẹ́kọ̀ọ́ náà ṣe wọlé ọ̀kadà sọ̀rọ̀ ìbìní ìdí àtẹ́sọ̀ sọ́la bó o sì tilẹ̀ kó o sórí kòkòrò tó mẹjọ́rìtì àwọn èèyàn ò ní gbọ́dọ̀ kó o ní jẹ́ fún mi ní òdodo ẹ̀tọ́ lọ bá ní kọ́ lọ́wọ́ jẹ́ fún mi ní òdodo láàrin ọ̀pọ̀lọpọ̀ ló sọ̀rọ̀ àwọn akásítábí ń pèlè ìtọ́pọ̀ ìdùnnú àwọn èèyàn kó tí ló sojú kòkòrò kó tí ló ṣe dáwà kó tí ló fún ọdún jẹ tó wọn ò ní gba ikú wọn ò ní nígbà tó òdodo. wàyí nà rabbaka làwọn wà láàzí ìsọ̀rọ̀ ìdájọ́jọ́ lọ́ba ní alágbára olùkórí gbogbo tó bá fẹ́ ṣe àrọ̀ ìmù aláàmúlọ́. inú rẹ̀ ẹ̀kejì inú yẹn dídà òun náà ní pé. àwọn tí a ti kọlọkọlọ wọn kọ ní ayé kọlọkọlọ ìlọrùsì àwọn ní ọkọlù bẹ́ẹ̀ ti di ẹgbẹ́ òṣèlú àwọn kan yọ wà lókè wọn máa tẹbi tó dùn bẹ́ẹ̀ àwọn ọmọ kan ti kọlọkọlọ ní àwọn bí ó sì kọlọ. nínú náà ẹ yẹ àwọn kọlọkọlọ tọ́ ẹgbẹ́ àwọn kan inú wọn mọ títí ẹ lọ wọn wà tá a tẹ̀lé ẹ̀dá káàdì ẹ̀ kọlọ́mọ́lọ́ náà lọ́kọ́ jù. àwọn kan wà tí wọ́n mọ iṣẹ́ lọ iṣẹ́ ń tukọ̀ lọ àwọn kan kọlọ́kọlọ́ ni ẹ̀. àwọn kọlọ́kọlọ́ ogun tí ẹ ní àwọn aṣíwájú tí ẹ ń sọ wọ́n nù. àwọn kọlọ́kọlọ́ òun ọ̀rọ̀ àwọn bá àwọn aṣíwájú wọn ọba wọn bá wọn jiyàn tó bá jẹ́ òun ìgbé ẹ̀yìn la tẹ̀lé ẹ̀yìn la tẹ̀lé ẹ̀yìn la sọ àmú ẹ̀yìn la sì àlọ́ náà ọlọ́run wá sọ̀rọ̀ yẹn nínú Qur'an kálọ̀ oṣùlọ́tù sọ fáàt àyà 19 ní 41 ọlọ́run àdéjọ́ látọ̀ wípé fàìnàmà ìyàzàjẹ́rà tó ń wá ìdá fàìdà àmọ̀bíyàn lóòrùn ìjọ àti ìdè náà sọ ìdí ẹyọ kan náà ènìmọ̀láyé kọ̀ọ̀kì Israẹli fèrè ẹ̀kan náà ní ọmọ fáyidà yàtọ̀ dájú ọba máa ń gbọ́n pé ha ewé lélẹ̀ kí wọ́n ṣẹlẹ̀ kí ló dé gbogbo àwọn àyè wà kọlu àwọn káàkiri ọba máa ń sọ̀rọ̀ yìí pé yà wọ ìlànà hádà yàwó di màlìkì ọ̀hún ìta tura wọ́n fi ẹgbẹ́ àwọn àwọn ká orí ikú ní báwọn lónìí hádà yàwó di ọjọ́ ẹ̀sán rírú lórí gbogbo táwọn ti ń ṣe gbogbo tóòrògbò ti mú jẹ kó ti lọ nìyẹn ó ti sí láti gbé sí ọ ilé ayé gan ọlọ́run mọ̀nà tí ó fi yọ sí ọ nígbà bá tó wá dàlí kí á mọ̀ wọ́n fẹ̀ wá rí ẹsẹ̀ rẹ̀ àdá ya ọkùnrin wọ́n sì lè lẹ̀ bí ìgbóhùn bí ètò kàgbéwò alẹ́ lómi sọ̀rọ̀ náà olóṣèlú ló ti pàfẹ́tì wí o kò sí EFCC kankan fẹ́lẹ̀ dìtẹ́tì kankan lọ́wọ́ ṣé ọlọ́ọ̀kọ́ làgbà fún EFCC tó lè tẹ́ Kalau ti mẹ́rin tí ó ti yọ sí ọlá yìí títà lè fi àpò lórí kọ́lọ̀ ń bọ́sà ada wọ́n sì á lórí o wọ́n sì á lórí jìbìtì o pilih bá àdìgbà pergi yìí pé nígbà tí di bá ń sọ bẹ́ẹ̀ pé ìgbé àwọn o orígbó àwọn o háàdà ayọ̀ ohun di ọdún ẹ̀sán rèé háàdà ayọ̀ ohun ni bọ́sì lè ń dẹ̀bi kóńtùntùn bí ìdìbò ọjọ́ ọ̀dájọ́ nílé ìtẹ̀tí pè rán. احشروا الذين ظلموا أزواجهم ọlọ́pàá àdìgbọ́lá yọ̀ọ́ ní ọdún ọmọ sọ́wọ́ ọ̀làyíká ẹgbẹ́ ẹ máa kó àwọn alábùsí èèyàn àwọn káàbù ẹ máa kó wọn jọ wọ́n á sì wà á dá ohun ọgbọ́dọ̀ bí ní lágbára dáadáa gbogbo wọn tó kọ̀ọ̀rọ̀ àná ẹ̀kẹ́ ìṣèjàwó wọ́n á sì wà á dá ohun àtàwọn kẹ́ ń dán dán lọ agbègbè àwọn kẹ́ ń dọ́jọ́ra wọn níbi ẹlòmí orí ló fi mọ̀lẹ́ ẹlòmí rara ló fi àwọn yẹn lọ rẹ̀ ó gẹ́gẹ́ mọ̀ tó wò ní ṣe wọ́n ká àwọn yẹn lọ rẹ̀ ẹlòmí nínú ròyìn ilé o ti máa bá àwọn ìjà ìjà tí o ti máa bá wọn jà lórí pé kó o ṣe kébèrè lọ́rọ̀ ní àná sọ pé àwọn tí ẹ máa ń pèpè lọ sí pé ànábi ọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ yà ànábi ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀sọ̀rọ̀ káàkiri ni ayé àkùrá àtàkì sì ti lọ́la sí lórí tó káàkiri nǹkan kan náà ni wọ́n aṣọ àti wọn náà nù ẹ̀ àwọn tí ẹ jọ jọra wọn ibi ṣe kébèrè sọ̀rọ̀ ọlọ́ba àdìgbọ́lá sọ pé ètò ìṣòro lẹ́bí lọ́dọ̀ làwọn ọmọ àṣìwọ́ àjàrú àwọn tí wọ́n ti kèbè sọ́lọ́ àtàwọn tí wọ́n jọ wọn lọ ẹkú wọn jọ wà máa ta àwọn ìyàwó àti gbogbo tí wọ́n sì lẹ́bí ọlọ́ à ìdílógi tọ̀rọ̀ ọgbẹ́ oníwà tó sórí ó sàgbàwò ọlọ́ba tó wọ́n kó gbogbo jọ tọ́lá tó ń da ìyá mi dúró ní là ìtẹ́ńsì lẹ́yìn ọlọ́ ibì kankan yọ ọkàn ibì kankan yọ níbi níbi orí ilẹ̀ ní bá ti tọ ìbò ní bá ti tẹ̀kọ́ sí wọ́n ní kí èsù àtọ́lọ̀ mọ̀sá àwọ̀ kó sì yẹ kó sì ta kó sì máa tẹ̀kọ́ sí kó sì máa tẹ̀yìn àwọn èèyàn náà àwọn sáwó pẹ̀lú nígbà kan ní ìsìn oúnjẹ lẹ́kọ̀ọ́ mọ́ gbà tó rẹ̀ olówó rẹ̀ làwọn bá wá lọ́rọ̀ sí mo bá àwọn ọ̀rọ̀ náà ló gbé ẹsẹ̀ náà sí àtẹ̀sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ wọ́n sì pa dànù wọ́n sì pa fún mi dì o <laughs> ọlọ́run sọ àwọn ọmọ ọlọ́run bá yẹ kí wọ́n sọ pé ó ṣòro lẹ́yìn iná ọlọ́run wọ́n á zọ àjà ọmọ akáàdùn ya àbùdù nàbí ní ó ní lọ fáadúró ohun ilà asọ̀rọ̀ àtúndìjẹ́ yìí gbogbo àwọn káàdùn yẹn ẹkú mọ́jọ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tí ń jọ wọ́n ẹkú mọ́jọ́ wà máa ká ló yá àbúrú náà ní dúró là gbogbo tí ń sìn lẹ́yìn ọlọ́ ẹkú wọn jọ ó dà àwọn màláìka àwọn ìsìn màláìka àmì ìsìn ìràwọ̀ ti bẹ́ẹ̀ sọ́nà àmì ìgbàgbọ́dọ̀ yóò wù ní ẹ̀sìn àmì ìsòkùnfà àmì ìrẹ́lára àti ìsà àti ìsàlátà àti ìfúdé ni wọ́n mọ̀ sí wọ́n ń gbà bá ti ní omi kó bí àbùkátà wọn omi kó ṣe bá bá ọlọ́ba sọ pé fáadú òun ilà sọ̀rọ̀ ìjẹ́ kí ẹjú egun wa ojú ọ̀nà tí wọ́n gbà lọ́dún náà já àná mà kí wọ́n máa tó mẹ́ẹ̀ kọ́ máa lọ rẹ̀ ẹ̀tọ́ jẹ́ ní ọlọ́run nìkan ní ọlà àbọ̀wá tó ń ṣàlá wá sí ìlú ohun ẹkún wọn ló iná mọ́sùlùmí. ẹni ẹtí wọn bìrì èrè ni wọ́n jẹ́ ẹ̀kúrán sọ̀rọ̀ pa wọn láwọn àyè kan wò ní sọ̀rọ̀ láti kì á láwọn àyè kan ó bí wọn léèrè ó sì máa sọ̀rọ̀ láwọn àyè kan wọ́n máa béèrè béèrè ìbáwí tí ọ̀nà bàbá ń jẹ́ tí ó gbé ọ̀rọ̀ tó kùn lóṣù ọ̀nà oríṣiríṣi mọ̀ wá tó lè bẹ fún ọ tó bá jẹ́ ọ̀nà kì á. ọlọ́pàá àyè kíra sọ pé máa dà fún òun là àṣàrò kí ló dé ẹ̀rọ ayé lọ lónìí ẹ̀yin olú ẹ̀yin òòsà kí ló dé ẹ̀rọ náà tẹ́ǹsì òòsà kí ló dé ẹ̀rọ ayé lọ ẹ̀yin àdìgbà fún ayé lónìí máàlìkì yawmi ddin. ọlọ́run lọ́la fẹ́ ọkàn fi ilẹ̀ ilé ayé kẹsìmọ́sí kẹsìmọ́sí tó wù yẹn lọ. ṣùgbọ́n lọ́jọ́ àdúgbò kì í á tọ́ ọlọ́run balẹ̀ kí lọ́dún gbogbo àtẹ̀mọ́tọ́mọ́ta ẹ̀ ní lè ṣèrànlọ́wọ́ kẹkọrọ ayé balẹ̀ òun wọn yẹ ọwọ́ wọn tó tẹ̀sí wọn. Islam tí mo ti balẹ̀ ayé wọ́n wà ń gbà ní lọ́jọ́ tòlè ṣùgbọ́n nígbà Islam olùdarí Islam tètè lásán ni wọ́n dùn àsìkò tíṣẹ́ ìtọ́ ń dá ọ láàmú tẹ́lẹ̀ ní sùúrù rẹ̀ ń dá ọ láàmú lọ́dọ̀ ní kò gba ìsìlámù nílé ayé kó ọ sẹ́gun èṣù yẹn ṣùgbọ́n ẹgbẹ́ ọ̀bá dàbí kí á mọ̀ kó tíṣẹ́ ìtọ́ ọ̀gá ẹ̀dá wọn fẹ́ dá ọ láàmú tó bá jẹ́ pé gbà náà lọ́sẹ̀ ààrẹ náà gba ìsìlámù lọ́nà ìsìlámù tí ti bá lọ́tọ̀ àdóhùn aláàbá àbí ìyàtọ̀sà tí wọ́n máa ka ìbéèrè síra wọn tí wọ́n jọ máa jiyàn kọ́lù wọ́n máa sọ pé iná kùnkùn tó ń ta tó nàlẹ́ àníyàn ni. a ẹgbẹ́ ọ̀tún ẹni tí wọ́n wá bá wa ní tẹ̀sù sọ́dọ̀ fìdá nà ebi àtẹ̀gbẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ oṣù àtiwájú àtẹ̀yìn wọ́n mọ̀ yọ sọ̀rọ̀ ẹ̀mí yẹn bẹ́ẹ̀ nínú táwọn onímọ̀ sọ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ni pé kódà tí bá fẹ́ ṣe tí ọ̀bọ̀ owó òkùnkùn àwọn ojú ọ̀nà tó ti bàjẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti sọ mọ́nù nípa aburú tí wọ́n ń ṣe èyí tó tún jẹ́ dáadáa tí wọ́n tún fẹ́ ṣe ṣètò tó lọ dí wọn lọ́nà rẹ̀ nígbà tó bá yẹn náà gbà lọ́wọ́ láàrin wo láàrin wo àtọ́lọ́ kọ́ wá di ọ̀sẹ̀ pé á ah, ẹ̀yẹ́ òfin ní nàbàrà tó lẹ́gbàá rẹ̀ mọ́ á ah, kí wọ́n lè bá yẹn ọ́ wọ́n bàjẹ́ mọ́ èso tó ti rí sí ọ́ mi yẹn sára tó ti ṣe tó ti ti bí ọ́ tó tó ti bọ́ kàn ṣe ńgbà bá wá yá ìṣó àwọn àti wọn lè yẹ ọ sọ ọ ńlọ bá wọn sọ. ibi nǹkan rí tá a tún fẹ́ ṣe ẹ̀tún wá bá wa mẹ́ kọlu balilawuta kúkúrú ọmọ ọkùnrin àwọn ìṣúná bá wọn sọ gbà ẹ tẹ̀ra ẹ jẹ tẹ ẹ wá jẹ nínú ìlú òdodo rẹ tẹ ẹ jẹ nínú ìlú òdodo rẹ ẹlòmíì ọmọ nǹkan mọ́tàlá sí ọmọ fúnra sí ọmọ fúnbẹ nígbà yóò dúró ọkàn rẹ tí ìjọba ti ṣe ti ṣe gbogbo ní wọ́n ti dá wọn lọ gbogbo làbí bá yọ máa kí wọn wò wò lé yọ mọ kí ọ làbá mi lọ sọ fún kò sí bá tó sọ láti nàbí yìí yóò bí apá ìròyìn bá tẹsán sáà ní a máa kí wọn yóò bí apè kan ní wọn sọ̀rọ̀ ní yàtọ̀ àlàwọ̀ yá náà lórí kó wọn máa kí ibi tó gbogbo wọn lè bá kó ọkàn rẹ jẹ wọn lọ kò ní kọ́ láyé ìyá wọn. ọlọ́ọ̀bá adigun lásán yìí pé wọ́n máa sọ yìí pé kọ́ọ̀lù balẹ̀ làwọn ká kú nù pé ní àwọn ìlú ọmọ ọmọ ìpínlẹ̀ à ẹ̀ẹ́dẹ́gbẹ́ ní máàlì náà tẹ́lẹ̀ wà máa ká àgbàlagbà lànà alẹ́ ìkòwé sọ̀tà àmọ́ ká àgbàlagbà alẹ́ ìkòwé sọ̀tà àwọn ìlú ọmọ ọmọ káàdì pé àlágbára kẹta lórí yín balẹ̀ kò ń kó káwọn máa ká bí tọ́jú yín ẹ̀kọ́tà làwọn ọlọ́pàá tẹ wà láyé náà tẹ́lẹ̀ ìmáàlì kòrò ilẹ̀ lọ́kùnrin ní ìgbà fún ọ̀rọ̀ sí lọ́rùn sí láì tẹ́lẹ̀ àwọn wa ti lé tiẹ̀ sí ni kó lè bá àlè fún náà náà wá sí fún ọ. bàá kọ́ alẹ́ náà káwọn rọ̀ bí náà iná dada ìfúrúurú adẹ́pẹ́ ẹ̀yìn àtàwá tọ́lọ̀ ti kọ́ lẹ̀lẹ́lẹ̀ ó ti kò lé adúrú ìgbé iná dada ìfúrúurú báwọn lọ sọ́yàwó wọ́n jẹ́ yàtọ̀ káàbọ̀ iná kún iná kùnà dáwí. aṣọ yìí di ẹni àdùn nígbà tí wọn àmì náà ti sọnù bẹ́ẹ̀ tọ́lọ̀ kọ́ sá ẹ̀ ayé àti tọ́lọ̀ sọ fún àwọn olórí gbogbo ìgbà tí bá ní bàbá yìí wọn ẹjọ́ gbà rẹ̀. aṣọ ara yẹtẹ́lẹ̀ òǹlọ́wọ́ àlàkàrà ànáwó bí olùwà ìyá yìí mú wà wà náà yẹ kúrò nàmàlà ọlọ́ọ̀ni àwọn olórí kẹrin yẹ àwọn ẹni àánú ní ọmọ tẹ̀lé wọn. ẹ̀yin ló rí pé kò sí ojú kànáà ojú kò sí ní ojú tí mo lè wẹ̀ kò sì sí ẹnu ara méjì kóró méjì láàrin ojú tí mo lè wọ́ sí kò sí tí mo lè kọ́ lórí àtọ́dáni àti ọ̀dáni àti òwò ọmọ ẹ̀dẹ́ ìyẹn kò sí tí mo lè ṣe àwọn ọmọ ìkọ̀lẹ́ tèmi kankan kò ọ̀dà ni ọ̀dà ni wosiwosi tó bá wá jẹ́ ike ti ń tẹ̀lé yẹn ní àná ni tó jẹ́ kó ọ̀fẹ́ràn ọ̀fẹ́ràn ń tọ̀ pẹ̀lú tí ń ṣe lómi tẹ̀lé bó o láti ìdájọ́ ò láwọn àṣẹ lórí ẹ ti ń tẹ̀lé. omi ìgbà wọn ti sọnù dènà ẹlẹ́mi àwọn akẹ́kẹ́ ẹ̀hún kuran ti ní àwọn kọrin ìlú ti ní ẹ̀ tó ní ọrùn ìrọ̀kọ̀ púpọ̀ tó ní kẹ́ ẹ̀ máa kọ́ ẹ̀ẹ́dì máa jó lẹ́ẹ̀dì máa lù ẹ̀ẹ́dì náà sẹ́ẹ̀dì kí ní kẹ̀kẹ́ alẹ́ ní mẹ́ta ilé à oṣù gbòógù kẹsẹ̀ yà lásán kẹsẹ̀ yà lóògùn tó ń gbòógù sámúsámú bẹ́ẹ̀ ni òsì sọ́ọ̀sì lọ́wọ́ rẹ̀ náà ó sì jó ijó burúkú débi wípé pẹ̀lú àbá rẹ̀ ẹni tí ń jó lójoojúmọ́ gan ń ò lè júrun tí ń jó ó túmọ̀ sí pé máa ń bí rẹ̀ nù yàrá òun àtàbà rẹ̀ àti àbá rẹ̀ gan mọ́mọ́ làbá rẹ̀ náà wé láwà nílẹ̀ ẹjọ́ kì mọ́lẹ̀ a àdánwò ọlọ́sàánú wa ọlọ́sàánú wa àwọn ọmọbìnrin káàrò òbí rẹ̀ àgbẹ̀yìn òmùra gan ni ó bàbá rẹ̀ àgbẹ̀yìn òmùra gan ni ẹ má ní ẹ àjọyọ̀ ẹni náà ní àgbẹ̀ ìlú wúra yìí sáfáfá gidigidi sáfọ káyọ̀ ẹni bá lẹ́ni tí ó kọ́ sí láwọn yóò pé ju ta sí tó jẹ́ pé òun náà jẹ́ pé lẹ́hà tó nítumọ̀ ẹ ẹ sì tún jókòó lórí ọ̀kadà. kí wọ́n á ní ìtumọ̀ ẹ̀ àti ìtumọ̀ ẹ̀ ìgbàgbà tẹ̀ gbélé mo ti lọ́sàn lọ́sàn ìwọ̀n láyà rẹ̀ nígbà mo pọ̀ tẹ̀ sí yìí la mo tún mo mérí lọ pé àhà èèmọ̀ lélẹ́yìí o inú àwọn ọlọ́kadà ní ẹjọ́ kan tó tó bàjẹ́ náà fún ọ nù kí ẹlẹ́ àwọn òbí olóṣùwọ̀n dáadáa lórí ọ̀kadà. bó kílẹ̀ ha ha fún kílẹ̀ borí fún kílẹ̀ bojú fún kílẹ̀ bọwọ́ fún kílẹ̀ bọ ẹsẹ̀ fún mímí bá gbàgbé ṣọ́ọ̀ṣì ẹ̀ lé yóò tún padà lójú ọ̀rọ̀ bí àwọn ọ̀rẹ́ fún ṣọ́ọ̀ṣì yóò tún rọrùn. mo sì lójú mi rí báyìí lúlò mi bẹ̀ tẹ́lẹ̀ akẹ́tì ò lè gun ọ̀kadà lórí kókó tẹ́ ọkùnrin ṣẹ̀ṣẹ̀ ń sọ̀pọ̀ tiẹ̀ láti kó kéde ní ìlú bí o bá ti dálẹ̀ yóò tún bẹ́ lórí sẹ́yìn lẹ́wà pé lọ́kọ rẹ̀ nígbà tó sọ tó sẹ́yìn tó máa ń bẹ ẹ máa gbà ẹ ó lè dọ́kọ rẹ̀ ní wàá mọ ọmọ ọlọ́kadà olómi àti aládìní wàá mọ ọmọ ilé àti òbí lójúmọ́ bóyá ṣe yà lọ́gbà fẹ́ mẹ́rin lọ́kà wà lọ́wọ́ gbẹ náà wà níyàwó rẹ̀ ntí ọ̀dà ọ̀dà ẹ̀jẹ̀ ajáwó kò ń bẹ̀ ibi tó ọba ti fẹ́ lọ sọ ọjẹ́ lẹ́à tí o ti mọ̀ pé kò sí má kò ń bẹ̀ àdúgbò ọ̀gbọ̀n kàtà jókòó rẹ̀ ntọ́nà ọ̀gbìn kan àjọ wà kọ́dé náà fi ibo ni o ti kò ń dà ilé yín ẹjọ́ kò bẹ́ tẹ̀ ìmọ̀ yorùbá tí mo lè gbé fún kìí ṣe dùlùs lásán wà kọ́dé náà fi ibo ni o ti kò ń dà ntọ́ba ti dúró dóòrì tó bá wúwo ìjọba wà kọ́ bàbá wọn kò ní kí ẹ má dìde kó lójú kan ẹ má dìde. ta ni ọ jáde tó bá ti wà jáde ó sì yẹ pé pẹ̀lú dáadáa lọ jáde wọn làwọn ha ẹ ti dá owó wọn mọ̀ tó bá ti pọ̀ láti inú ilé báyìí àkọ́kọ́ wọn kí sẹ́fẹ̀sì wọn gba alágbájá rẹ̀ bí alágbájá àtàlámà lè fẹ́ fún jẹ́mẹ́ta sálà kí a wa ọmọ rẹ̀ alágbájá kọ́ ọ. kọ́mọ̀ ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ àtẹ́ àná tẹ̀ àná tẹ́ àti Islam wà lọ́nà. ogodu ogori ọbọwọ ogogo ẹ ṣùgbọ́n pẹ̀lú olùkọ́ ìmọ̀ àmì ìdíje wá ṣe ṣe ní ìdánwò àrà ọ̀tọ̀ ní ẹ̀fí sí ara jẹ bàbá wọn tẹ́gbẹ́ tẹ́ bá ti mọ̀ ẹ́ àti máa jáde ní ẹ̀ jẹ́ ìmọ̀lẹ́ ti ti wọn ilé àti máa jáde báyìí wọ́n lè bẹ́ẹ̀ di memorandum wọ́n lè bẹ́ẹ̀ di sitting ẹjẹ́ ọdún ọgbà yìí àwọn àbúrò tó gbọ́dọ̀ wọ́n bá wọlé kọ́ra fún bẹ́ẹ̀ sábà fẹ́ kí nǹkan tó dé ìbáàdà láti lọ tó lọ kó kó lọ gáwó gáwá sí láyé ọlọ́dọ̀ pé àtúntò ọ̀sán náà sọ pé ẹ ákìlò náà ẹ̀dùn àkàrà ọ̀hún náà owó ẹ̀yìn tó lọ́wọ́ fún wọn náà ní ká ẹ̀fún wọn sí ẹ má fi wá ẹ má fi kẹ wá jẹ̀kẹ́ gbé ẹgbẹ́ má kẹgbẹ́ nǹkan bàjẹ́ nǹkan bàjẹ́ ṣùgbọ́n síbẹ̀ tó síbẹ̀ àwọn yẹn wá ẹ̀jẹ̀ wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ọwọ́ kú mo sì máa bẹ́ẹ̀ yà lọ́wọ́ ní ìgbọ́yẹ́ lóbi dé wá sí bọ̀ lọ́wọ́ yà pọ̀ ní pọ̀ tọ́lọ̀ ń bọ́ sàánú wa. ọlọ́pàá yìí lọ́wọ́ sọ pé fáyé náà ń ya ọmọ ilé ìgbẹ̀lá àtàlù tó ń darí kúrú. àwọn káàkiri yẹn àtàwọn tí wọ́n sọ wọ́n nù àwọn àwọn èso wọ́n jọ kó jọ pọ̀ nínú ìyá ni wọ́n jọ máa jìyà ni iná kàdá àdìgàdà wàhálù bẹ̀rẹ̀ òjìrì mi ọlọ́ni bá wọ ọlọ́run bá ti fi fún àwọn àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn yẹn tí wọ́n tẹ́lẹ̀ bọ́ bá ti fi fún wọn iná òun káàánú ìdá ìlànà òkúlá ìlànà ìlànà yẹsẹ̀ gbẹ̀rù torí pé ìgbà yòówù tí a bá ti sọ fún ike láàyè àlàyé lọ́nà kọ̀sẹ́ ìdádọ́lẹ́tọ̀ sí ìjọsìn àfi ọlọ́run yes ẹ̀ẹ́dì wọ́n mọ̀ sí gidi máa ń ká yìí wọ́n ò ní gbà wọ́n ò ní gbà gbàdé ní wọ́n mọ̀ sí nàmìlẹ̀ yìí ọ̀rọ̀ láì láì lọ́la gbọ́dọ̀ tọrọ ni láti fi lórí àwọn ṣùgbọ́n nítumọ̀ ẹ̀kọ́ bá di lòlú ẹ̀mí ẹ̀ yọ ọmọ ìlú tó gbèsè ayé òsì àti àwọn oṣù àtàkùrẹ́ nínú àti sàkẹ́wọ̀ sálọ̀ láàrin sálọ̀ nígbà tí ẹrú bá ti dààmú dààmú dọ̀gbìnà kìá lórí iṣẹ́ rẹ̀ tọ́wọ́ àdìgbẹ́ ha túmù ní wọ inú ọlọ́run báyìí torí pé iṣẹ́ ẹ̀rù ló lo òkè iṣẹ́ ẹ̀rù lọ́tẹ̀sùn ẹ̀yìn ìtọ́ bá ti lọ ọlẹ̀ jù ìní ọjọ́ pé ọlọ́pọ̀ jù ọlọ́run wá ní àánú rẹ̀ tó ní í ṣe náà wà pé ayélujára ìka ìjọ kan ọmọ mi láyé ẹ̀ka ìjọba kan ọkàn onítàwọn ìlú náà ló sì wá bí ní ọlọ onítàwọn ìlú náà ló wá bí ní ọlọ ẹsẹ ẹbí sí ẹbí láyé láyé lọ́wọ́ sí kátàkà ló wá lọ bí sí iṣẹ́ rẹ̀ lọ́wọ́ ibi iṣẹ́ rẹ̀ wá nígbà tí wọn bá fi sí bí o bí o ṣe dá gbogbo ẹ gbogbo gbogbo abu gbogbo yọba kó òkè yọba yọba lóṣù ọlọ́ba ní ọmọ ọmọ lọ́sàdìyẹ ẹ̀ wọ́n láyé láyé láyé láyé láyé láyé nínú mọ́sálásí lásán ẹni mẹ́wàá mẹ́wàá wọn mú jọ̀rọ̀ sílẹ̀ tó bá nílẹ̀ àti olóòsà àtẹlẹ́mọ àtolóró àti oúnjẹ àbíyèsí tí máa ń ṣe kú gbogbo wọn lọ lọ mọ́sálásí ní àlọ́ kẹ́jọ fún mọ́sálásí yéésì ní làlọ́ òótọ́ jáde nínú ẹ̀mí ọ̀sẹ́ni kan tọ́lẹ̀ tó sì jọsìn àti ọlọ́ bí ẹ̀ ṣiṣẹ́ lọ tọ́ba pàdé ọlọ́ ìkẹ́kọ̀ọ́ àwọn àbáwá ìgbẹ́dá àbọ̀ rẹ̀ nígbà tí nígbà tí nígbà tí ẹ ẹ ẹ tó jẹ́ ẹgbà tó ṣàìsàn tó ṣàṣàìsàn tó ṣàlọ́ọ̀dọ́ náà ìyẹn bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ gbọ́ àgàtì nígbà tí ẹ bá kí wọn àgbà sáré nísìn tó kí tán tó ní wọn pé káwọn mi láì sì máa ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nígbà tẹ́ni wọn lọ ọlọ́ọ̀ tẹ́ni wọn lọ tó wọ́n fẹ́ ẹni kú ọ̀rọ̀ ìyẹn o ọlọ́ọ̀ sàmójútó àwọn àṣẹwọ́ bí ní ẹgbẹ́ ìsìnkú ìlú rẹ̀. ìyẹn pé nígbà tí koro ṣẹlẹ̀ àwọn èèyàn ń pè wọn lọ bí ẹbọ mẹ́rẹ́ra táwọn òbí ọ̀pàdé ọlọ́ àwọn ìlú ọ̀bẹ lọ. kọ́nà <laughs> kọ́ gbàgbọ́ wa kọ́ gbàgbọ́ àwọn náà kọ́nà ní ká kó lórí dáadáa. ẹ ẹ ti dẹ́ta òbí ìlú yẹn kì í ṣe ọ̀rọ̀ ẹ̀dọ́ lásán ọ̀rọ̀ ọkàn ẹnu ọkàn èyí ó sì lóko sí yóò ti ta kùtì gbogbo èèyàn bá wà máa gbọ́ kódà ìyàwó rẹ̀ gan ó lè jẹ́ pé ọ̀tá àkọ́kọ́ nù dọ́gba afa àtìníyẹ ọ̀wá ti lé bi ṣebí sọ́ra tó ká dùn wọn ní ẹ̀rọ kẹ́ẹ̀sì fọ̀ọ́ká pẹ̀lú omi tútù kẹ́ẹ̀sì fọ̀ọ́ká pẹ̀lú omi gbígbóná kẹ́ẹ̀sì mú kí wọ́n ti wàhálà tó tó ń bẹ́ẹ̀ bí nù. <laughs> ọ̀yà yẹn etí gbọ́ mẹ́wàá ẹ̀jọ̀ nílò ọlọ́ ìhà ayà ọ̀rọ̀ àn sábẹ́ sọ̀tọ́ láwọn ṣe èdè tí ẹ bá tiẹ̀ kẹ́ bá alákọ̀ọ́dún náà bá ti gbé wọn náà tó mọ̀ sẹ́yìn lẹ́yìn àṣà pé lẹ́yìn yìí ṣe gbà mí wá. n kò sì sọ̀rọ̀ sóni ẹ máa bu ẹmu kan lójú ẹ máa bu pọ́ǹpù kan lójú ẹ máa káàdì ẹ̀. ṣé àwọn tẹ́ ẹ̀ náà gangan tó kú kọ́rọ̀ ọ̀tọ̀ ni àbí innovation látọ̀dọ̀ yín ntí jọ̀rọ̀ ọ̀tọ̀ pé bá tó sọjá lè tó lọ̀rọ̀ lọ. ẹ bá kọ́ ọ̀tẹ̀ báyìí ju kọ́rọ̀ ọ̀tọ̀ Allahu Samad kọ̀wá wà á jẹ́ pé ìtawọ̀ ráìtì táwọn dáńtọ́ wá dìbẹ̀lọ́ alifábẹ́ẹ̀tì jẹ́ dìbẹ̀lọ́ ìlẹ́gbẹ̀ kọ́ àbí ìtawọ̀ ègbò dìbẹ̀lọ́ ìlẹ́gbẹ̀ kọ́ àbí ìtawọ̀ Chinese dìbẹ̀lọ́ ìlẹ́gbẹ̀ kọ́ àbí ìtawọ̀ Pakistan dìbẹ̀lọ́ ìlẹ́gbẹ̀ kọ́ ǹjẹ́ ẹ̀yẹ́ ẹ̀dùn kọ́ ó dìgbà tó bá tó di pé ẹ sọ kó tó dọ̀rọ̀ lọ sọ̀rọ̀ ọlọ́run nígbà bá ń kakò sí yìí tọ́ bá ń kàn tọ́ lọ́hàn sọ̀rọ̀ ọlọ́run láì lọ́ àlọ́ hàn ọ̀rọ̀ ọlọ́run ìṣe tí èèyàn fi gbójú rí tó lè hàn ntẹ́yìn hàn ọ́ ntẹ́yìn fi rẹpùsẹ̀ tẹ́yìn máa tètè rántí pé ah, ayé àti kùsì mọ́ mọ̀ fẹ́ ka ntẹ́ fi dípò rẹ̀ lọ́dọ̀ ara yín ní ntẹ́ kan. bóyá ẹ̀sìn wa sọ pé èyí ò ní agbára kan mẹ́mẹ́ agbára òní mẹ́mẹ́ ọlọ́dún wa ní ahadu iná ní mo ṣeré kí iná sájà ọ̀kà fàájì àtà ẹ̀sìn àjẹ́ àmàlá. nígbà yóò tí ìtọ́jú àwọn káàkiri tọ́ba wa wá ìdáàbòbò lọ́wọ́ rẹ̀ ṣèdáàbòbò fún torí lọ́kàn balẹ̀ pé wọ́n máa bọ̀ kódà máa bo nínú mọ́sálásí hàtà àyẹ̀sùmá àkẹlẹ̀ àmọ́lá tó fi gbọ́rọ̀ la ó ní bẹ̀rẹ̀ bá tó sọ jáde ó tó dọ̀rọ̀ ọlọ́run èsì pé bẹ̀rẹ̀ bá wà kàn respect ọba àmọ́ fún rẹ́spẹ́tì kankan kò dín kankan lọ́bi kùrán èyàn lè sọ mùsàf kò lè sọ kùrán tọ́ba jẹ́ pé èyàn lè sọ kùrán ni tí kẹ́rì máa gbá gbogbo kùrán ayé lọ tí wọ́n sùn ṣé wọ́n sùn ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ọlọ́run bí yẹn bí yẹn sọ lẹ́nu bí yẹn gbọ́ sí ti ni kò ní ìdíyẹ ẹ̀kọ́ wa máa dé pé àìmọye tí ọ̀hún kú kẹ̀kẹ́ tí ọ̀hún kú kẹ̀kẹ́ tó mo lo tó wá sí ẹ tó wá sí káàkiri ẹni ẹni ẹni tó wá sí káàkiri nìkan náà ẹni ẹ nàka ẹkùn yìí tútù bọ nìkan tẹ ẹkùn yìí gbóná bọ tọrọ náà náà yẹn ebi yọnu ṣe tọ náà yẹn yọnu ṣe tọ àwọn kántì wọn wọn sọ yìí pé kọlọ fi ẹ ẹgbẹ ẹni kó fi hàkà kó fi ẹ ẹ kí ló pẹ padà kó fi hàkà ṣé ọlọ́ọ̀nà kọ̀ọ̀lẹ́ ṣé gbogbo ẹ̀ láàmú ọdún bá òkúta tí ń bọ lẹ́yìn ọlọ́run sọ́dọ̀ náà kọ́ lókùtà ẹ̀yìn tí ń kó lọ bẹ̀ sọ́dọ̀ náà kọjá epo tí ń ta sí lórí sọ́dọ̀ náà kọjá tí ọlọ́run dà gbẹ láti máa lọ lórí ọ̀sìn báyẹn ṣùgbọ́n tó bá jẹ́ pé tí ń púpọ̀ yẹn kò wà mílíkù kò wà mílíkù bẹ́ẹ̀ ti kọ́ ayé kọ́ fẹ́ ṣe ìyọnu kò sẹ́ni kan tí ó wà lé ayé tí ó ní mo sì bá jẹ kò sí ọmọ náà fẹ́ dá sí tí má wọn jíṣẹ́ ọlọ́run tí má wọn jíṣẹ́ ọlọ́run kí wọ́n á ní ọ̀hà débọ̀ tó wù lè ṣe kó dúró lórí tàwọn yìí lọ́nà sọ pé fẹ́ bí tó láàbù lẹ́nu iná àmọ́ ilé kan ó lè ta ní tẹ̀sílẹ̀ àyà àti dúnìyà ẹjọ́ ìlànà ìlànà òwe nígbà tí agbára nígbà tí màláìka àkúbádé ẹ ti fẹ́ kó ti di lẹ́nu ọ̀kẹ́ rẹ̀ ní ayé oní orí oríṣiríṣi ìṣòro ti dúró ó ti dúró ti tó yẹ kó ní ọlọ́run wa ó dẹ̀ lò ní ìdáyà bá ṣe orí fóun ò ní sẹ́bọ̀ sọ́dọ̀ ní oṣù kọ̀ọ̀lá ní ọlọ́run nìkan ló wò sí ní oṣù kọ̀ọ̀lá nítorí wọn lẹ́nu lé. bó láti wá sọ pé mùsíbà kan ṣẹlẹ̀ sí ẹ ọ̀ṣẹlẹ̀ sọmọ rẹ ọ̀ṣẹlẹ̀ síyàwó rẹ lọ́wọ́ àfi tó ti ṣẹlẹ̀ àfi kí nǹkan wọn sá lọ kíláàsì gbogbo tí ọba gbà ní. ọ̀ọ́ tẹ̀lé bọ́dọ̀ nù mọ̀jà àdẹ́lẹ́bọ̀ ọ̀la àti tóbi ọlọ́run ọ̀la àrùn rẹ̀. ọlọ́run àyíká ẹ pé àwọn èèyàn yẹn ìnáhùn ìdá ìnáhùn káàmù ìdá kí ìlàlàmúlá ìlà ìlàlà yẹtẹ lóhùn tí wọn bá sọ fún mi pé kò sẹ́ni kan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àbí ọlọ́run pé wọ́n gbà tẹ̀síkẹ́ni yẹtẹ lóhùn ó sì kiri wọn káyì. ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون wọ́n wá máa fi sí pé sáwọn wá fi áádẹ́ àti iná sáwọn wá fi àwọn ọ̀sà wọn sáwọn gbé wọn jùlẹ̀ ni tẹ́wọ̀n nìkan làbá ni dẹ̀yìnì tẹ́wọ̀n nìkan làbá àwọn èèyàn lẹ́yìn dá àbá àlàyé sáájú rẹ̀ àwọn babaláwo ní gbó àwọn babaláwo ní sẹ̀ àwọn babaláwo kankan ọ̀dà àwọn kàwọ́ tẹ́wọ̀n nìkan làbá ni iná làtà àríkù àlẹ́ àdínà ìjà àìlè mẹ́jìnà wọ́n sọ fún sáwọn fi àwọn sáwọn táwọn sì lóríṣiríṣi ní ọkọ̀ kì í ṣe yọkan kì í ṣe méjì kì í ṣe mẹ́wàá kì í ṣe ọlọ́run tí gbogbo àwọn wà pàtì nítorí iṣẹ́ àìlè mẹ́jìnà ẹjọ́ ìpè akọrin kẹ́ni tó lè pé ìjọba ń gbà láwọn lọ́dọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ nípa mílíọ̀nù ọ̀sán ọ̀la. àwọn àbá àwọn ìwé ẹnu tí wọn fi ń kan àrẹ sàtàlà òkè kẹ́kẹ́ ní sí o nígbà ní tọ́ka lórí òótọ́ sí ọlọ́run wa. ẹ màjìnnú wo ló lè ka kùrán ńlá tó kéde lẹ màjìnnú wo ẹ dáhùn sẹ́yìn màjìnnú nù láyé ẹ tí wèrè kọlù tó ayé pé kùrán ní wọn kàlà tó kéde lẹ tí o sì sí wí tí o sì sí sọ màjìlúnù lọ́yẹ́ pé lásìkò rẹ̀ àwọn tí èsè màjàlú tí wọ́n èsè màjìlúnù tiẹ̀ tó èsè òrè wọ́n á tẹ̀lé lẹ́yìn wọ́n kọ́ kírun lẹ́yìn <laughs> wọ́n jagun lẹ́yìn wọ́n yọ sàkà wọ́n gbà rọ̀mọ̀dá. lórí ilé ẹ̀sùn ẹ̀yìn pé òkúrọ̀ ìjẹ̀ kìíní wọn ṣùgbọ́n nígbà tí ìbá ti sọnù tó ìdò fẹ́ sọnù sí yọmọ̀wọ́ àmì náà yọmọ̀wọ́ àmì náà ọlọ́sọ̀tún ah, ah, oh, wa máa àlùmọ́ ṣeré ọ ọmọ ayé ọ̀dọ́ ìdá ọlọ́ni àdẹ́sọ̀sọ́lá àkọ́ lórí àbí màá orí báwọn lábá ti kọ́ láti oṣù mọ́ àdẹ́sọ̀sọ́lá wọn ọ̀rọ̀ wà máa ayé ọ̀dọ́ ìdá kódà kò lẹ́tọ̀ọ́ fún kó tó máa kọ́ orí bí a ti kọ́ ọ́ kuran lọ́nà fún àtẹ́kọ̀ọ́ sallallahu alaihi wasallam ọkọjá orí kódà ọkọjá èdè tí wọ́n máa ń sọ tí wọ́n máa tí wọ́n máa fi tí wọ́n máa fi adágbága lórí káfí ìdèyìn rẹ̀ wọ́n kọjá bẹ́ẹ̀. balida abẹlẹ haqi wàsọ dàpọlù mọsẹlú mọsẹlí àníṣàṣàlà ọmọ òdodo wálé àwọn ànábì tó ṣáájú ó sì gbà wọn lódodo ẹnìdá fún dada ayíkọlá àgbà ilẹ ayé ẹyìn káfí ẹdẹ ìyá ẹlẹta ẹlẹta ìró wọ́n máa tún ti sá òun ìlà máa tún tó ń ta àmàlùmọ́. ẹ ọ kò sí tí wọ́n fi san ilé sàn láti fi àtọ̀ níta ẹ̀sìn iṣẹ́ náà ni èyí ẹ̀ fà ó. ìlà ìlà dàlà ìlọ̀kọ̀láṣí àwọn tí wọ́n dẹ̀rù ọgbọ́n ìlà sọ́dún kàkà àtẹ̀tẹ̀ sí ìlọ́dún ọlọ́kùnrin síwájú ó lè sí ọlọ́kùnrin síwájú tí ọkọ̀ òwúrọ̀ kò sí náà kótó wa ti wá ní mọ́ṣáláṣí ẹ̀ẹ́dẹ́gbẹ́ látọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ máa ń sàlẹ̀ sàlẹ̀ owó ìwọ́ kúrò ẹ̀rọ sí i. Ọlọ́run sọ pé dá ìlú Ádàlá ìmọ̀ọ́dá sí àbí àwọn ẹrú sí ọlọ́run tó ikú ẹ̀kọ́ tó máa ma owó ọlọ́run ló kó yọ ọlọ́run dá gbogbo gbogbo wa náà yọ kó bí àgbo kọ́lọ́ àtẹ́gbọ́ àtẹ̀sẹ̀ kọ́lọ́ kó máa gbé jìnnà sí wa tá a bá ṣe inú ẹ̀sẹ̀ kọ́lọ́ kó sàrò kó fún wa ọ̀la àti kó ọlọ́run láàbẹ̀ ìwé láti oṣù táwọn èèyàn gbogbo wá sí wọn bóòlù epo tiwọn níjọba ìyá nínú ọ̀nà ìmọ̀láyà wa nínú ọ̀nà ẹ̀mí òkúta tí ọ̀gbọ́n kankan ó ti àkọ́kọ́ tí ń wọ́n kàtà àgbà fún ìlú ìkọ́kọ́ tó bẹ̀ kò dé bẹ́ẹ̀ náà sì ni àdébí isa àti sàlátọ̀ sàlá tí ọ̀mọ̀ sí tí ń ṣe ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ fún wa nínú ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ fún wa ní Kùránì. ان شاء الله inshallah amin inshallah بالوضوء نعم اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا واصرف عنا شر ما قضيت فانك تقضي بالحق ولا يقضى عليك انه لا